ورسوله المبعوث المبعوث إلى كافة الإنس والجان فبلغ رسالة ربه وبين غاية البيان صلى الله عليه وعلى آله وأصحابه الذين جاهدوا في الله جاهدوا في الله حق جهاده حتى نشروا العدل والأمن والإيمان وسلم تسليما كثيرا أما بعد أيها الناس اتقوا الله تعالى واهذروا المعاصي فإن لها أثرا سيئا على العاصي وعلى المكان والسكان, قال تعالى ولا تفسدوا في الأرض بعد إصلاحها أي لا تفسدوا فيها بالشرك والمعاصي والظلم بعد إصلاحها بالتوحيد والعدل والطاعة وإرسال الرسل فالمعاصي تضر بالقلوب قدر السموم على الأبدان وهل ما في الدنيا والآخرة من شرور وعقوبات إلا وسببه الذنوب والمعاصي فما الذي أهلك الأمم الماضية إلا الذنوب والمعاصي قال تعالى فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون والذنوب تتفاوت وتنقسم إلى كبائر وصغائر وتتفاوت مفاسدها وعقوباتها في الدنيا والآخرة قال الإمام العلامة ابن القيم رحمه الله ثم هذه الذنوب تنقسم إلى أربعة أقسام ملكية وشيطانية وسبعية وبهيمية لا تخرج عن ذلك فالذنوب الملكية أن يتعاطى ما لا يصلح له من صفات الربوبية كالعظمة والكبرياء والجبروت والقهر والعلو بغير الحق واستعباد الخلق ونحو ذلك ويدخل في هذا الشرك ويدخل يدخل في هذا الشرك بالرب تبارك وتعالى وهذا القسم أعظم أنواع الذنوب ويدخل فيه القول على الله بلا علم في خلقه وأمره فمن كان من آل هذه الذنوب فقد نازع الله سبحانه في ربوبيته وملكه وجعل نفسه له ندا وهذا أعظم الذنوب عند الله ولا ينفع معه عمل وأما الشيطانية فالتشابه بالشيطان في الحسد والبغي والغش والغل والخداع والمكر والأمر بمعاصي الله تعالى وتحصينها والنهي عن طاعة الله وتهجينها والابتداء في دينه والدعوة إلى البدع والضلال وهذا النوع يلي النوع الأول من المبتدأ وإن كانت مبتدأته دونه وأما السببيه فذنوب العدوان والغضب وسفك الدماء والتوسل على الضعفاء والعاجزين وأما الذنوب البهيمية فمثل الشرع فمثل الشرع والحرص على قضاء شهوة البطن والفرد ومنها يتولد الزنا والصرقة وأكل أموال اليتامى والبخل والشح والجبن والهلع والجزع وغير ذلك وهذا القسم أكثر ذنوب الخلق لعجزهم عن الذنوب السبعية والملكية ومنه ومنه يدخلون إلى سائر الأقسام عباد الله وقد حذر النبي صلى الله عليه وسلم من المعاصي وعقوباتها عموما وحذر من كبائر الذنوب خصوصا لأن خطرها أشد ففي الصحيح عنه صلى الله عليه وسلم أنه قال ألا أنبئكم بأكبر الكبائر قلنا بلى يا رسول الله فقال الإشراك بالله وعقوق الوالدين وشهادة الزور وفي الصحيح أيضا عنه صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قيل وما هن يا رسول الله قال الإشراك بالله والصفر وقتل النفس التي حرم الله إلا بالحق وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل مال اليتيم وأكل الربا والتولي يوم الزهد وخصف المصنات الغافلات المؤمنات وفي الصحيح أيضا عنه صلى الله تعالى عليه وسلم أنه سئل أي الذنب أكبر عند الله قال أن تجعل لله ندا وهو خلقك قيل ثم أي قال أن تقتل ولدك مخافة أن يطعم مات قيل ثم أي قال أن تزني بحليلة جارك صلى الله تعالى عليه وسلم فأنزل الله تعالى تصديقها والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ولما كان الشرك أكبر الكبائر لأنه ضد التوحيد الذي خلق الله لخلقه من أجله حرم الله الجنة على كل مشرك وأباه دمه وماله وأهله وأباح دمه وماله وأهله لأهل التوحيد وأن يتخذوهم عبيدا لهم لما تركوا القيام بعبوديته وأبى الله سبحانه وتعالى أن يقبل من مشرك عملا ويقبل فيه شفاعة ويقبل فيه شفاعة أي يستجيب له في الآخرة دعوة أو يقبل يقبل له فيها رجاء ولما كان السحر من عمل الشياطين كما قال تعالى ولكن الشياطين ولكن الشياطين كفروا يعلمون الناس السحر لأن الساحر في الغالب يتعامل مع الشياطين ويخضع لهم ويتقرب إليهم صار مفسدا مفسدا للعقيدة ومفسدا للمجتمع ومفسدا للمجتمع لما يحدثه من الأضرار بإيداف التباغض بين المتحابين كما قال تعالى فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه ويولد أمراضا وقتلا بما كان يشتمل على هذه الأضرار وغيرها صار قرينا للشرك ويليه في المرتبة وحكم الشارع بكفر السحرة وثبت الأمر بقتلهم عن جماعة من الصحابة لإراحة المجتمع من شرهم لإراحة المجتمع من شرهم ونهى النبي صلى الله عليه وسلم عن الاتصال بهم والذهاب إليهم ويلي الشرك في كبر المصدر القول على الله تعالى بلا علم في أسمائه وصفاته وفي عبادته وتحليله وتعليله وتعريمه من من وصفه بما لم يصف به نفسه بما لم يصف به نفسه أو نفى ما وصف به نفسه أو إيداء عبادة لا نشرعها أو تحليل ما حرم أو تحريم ما أحل فإن ذلك كله ابتداء في دين الله وإنقاص لجلال الله والعياذ بالله ذلك والبدعة أحب إلى إبليس من كبائر الذنوب كما قال بعض السلف الصالح البدعة أحب إلى إبليس من المعصية لأن المعصية يثاب منه والبدعة لا يثاب منها وهي اتباع للهوى قال إبليس لعنه الله قال إبليس لعنه الله أهلكت بني آدم بالذنوب وأهلكوني أهلكوني بلا إله إلا الله وبالاستغفار فلما رأيت ذلك بثت فيهم الأهواء آه، الشيطان يقول هذا الكلام فلما رأيت ذلك بثت فيهم الأهواء فهم مذنبون ولا يتوبون لأنهم يحسبون أنهم يحسنون صنعا والمذنب ضرر على نفسه فقط والمبتدع ضرر على الناس وفتنة المبتدع في أصل الدين وفتنة المذنب في الشهوة والمبتدع يصد الناس عن الدين الصحيح إلى البدع المعدة والدين باطل ومن الكبائر الموبقة قتل النفس التي حرم الله إلا بالحق وقد قال الله جل وعلا ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما وقال تعالى من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا فقال النبي صلى الله عليه وسلم لا تقتل نفس ظلما بغير حق إلا كان على ابن آدم لأول كفل من دمها لأنه أول من سن القتل وقتل النفس بغير حق يتفاوت اسمه وضرره بحسب مقتدته فقتل الإنسان ولده الصغير الذي لا ذنب له خشية أن يسلم معه أو يشاركه في ماله من أعظم أنواع الظلم وأكبر الكبائر وكذا قتله لوالديه تجتمع فيه جريمة القتل وجريمة العقوق وجريمة قطيعة الرحم وكذلك قتله لبقية قرابته في جريمة القتل وجريمة القطيع وهكذا تتفاوت درجات القتل بحصل قبع قبعه وطول أثره ولهذا كان أشد الناس عذابا يوم القيامة من قتل نبيا أو قتله نبي ويليه من, من قتل إماما عادلا أو عالما يأمر يأمر الناس بالقسط ومن الكبائر الموبقة جريمة الزنا فهو من أعظم المفاسد لأنه يترتب عليه فساد نظام العالم في حفظ الأنساب وحماية الفروج وصيانة الحرمات وهو يوكي العداوة والبغضاء بين الناس ويسبب حديث الأمراض الخطيرة وكل وكل من الزناة يفسد زوجه يوصل زوجة الآخر وأخته وبنته وأمه وفي ذلك خراب العالم وفي ذلك خراب العالم ولهذا كانت جريمة الزنا تلي جريمة القتل في الكبر أو في في الكبر ولهذا نهى الله سبحانه وتعالى عن قربه وأخبر أنه كان فاحشة وساء سبيلا في قوله تعالى ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا ní fún ọlọ́run ọba Rabbil alamin ó sa ẹni tó fẹ́ láti fi imáàlì sínú ọkàn wọn ó sàánú wọn débi pé ó kórìíra tí ó jẹ́ ìlànà kèfèrí àti ìlànà kòkì ó kí kórìíra rẹ̀ bọ̀ wọ́n lọ́kàn àti ìyapa ọlọ́run à ń bẹ ọlọ́run ọba kọ́lọ́run fi oore báyìí ṣe kòńgẹ́ ẹnì kọ̀ọ̀kan wa náà ká máa nífẹ̀ẹ́ tọ́lọ́run fẹ́ ká máa kórìíra tí aṣáájú ńlá ilaha ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba ẹlẹ́dàá gbogbo ayé ọba tí ò lórogún ó pé nínú ròyìn rẹ̀ tí ò sí ròyìn tó dàbí ròyìn rẹ̀ nínú títóbi kò sí tóbi tó dàbí títóbi rẹ̀ nínú agbára kò sí agbára tó dàbí agbára rẹ̀ pàápàá jùlọ òun ló fún gbogbo ẹni tó tóbi ní títóbi òun ló ṣe gbogbo ẹni pàtàkì ní pàtàkì òun yálà ó sin lọ́wọ́ àbí ó sin lọ́wọ́ mo ń jẹ́rìí ká nábì Muhammad sallallahu ta'ala alayhi wa ọlọ́wọ́ ọba ni a gbọ́dọ̀ gbé ga jù bẹ́ẹ̀ lọ ẹrú ọlọ́wọ́ ọba sì ni kí sọ ẹni tá a ránṣẹ́ ni gbogbo ẹ̀dá ènìyàn pátápátá pé tá a bá gorí mímbà tá a gbogbo ọmọ ádámà tí ó máa yìí yálà wọ́n ti gba silamu àbí wọ́n ti gbà sílámù àbójú ẹni tó ń sí gbogbo wọn pátápátá ọlọ́run ma arsalnaka illa rahmatan lil ìtọ́nà ọba sọ nípa ànábì nìyẹn òun nìkan lọ́rọ̀ ó ti sọ bẹ́ẹ̀ nípa rẹ̀ aràn ti gbogbo ayé pátápátá sábàbí ìdí láti máa rárá wa sí èyí tá a fi máa bẹ̀rẹ̀ pé ká lékún níbẹ̀rù ọlọ́run á kúkú bá ń lékún àbá lékún kí ṣe tá a wí ń pààrà rẹ̀ gbogbo ìgbà èmi mọ̀ bẹ́ẹ̀ náà lẹ́yìn ẹnìkọ̀ọ̀kan yín tẹ́ǹpọ́ mi náà sì mọ̀ bákan náà a máa wá bá a ṣe sá tá a sára níbi ọlọ́run kò bí kì í bá sì yàpọ̀ ọlọ́run nítorí pé a sọ fún wa níbi ẹ̀jọ lọ́jọ́júmọ́ àtó lọ ajẹ́kámọ̀ wípé pẹ̀lú àwọn àpèjúwe láti inú ọ̀rọ̀ ọlọ́run àti inú ọ̀rọ̀ anábì sallallahu ta'ala alaihi wa sallam wípé yàpọ̀ ọlọ́run lórí pàṣẹ yẹn mọ̀ fojú rí nínú ilé ayé tá a wà yìí ó sì lábọ̀ lọ́jọ́ gbé dàlùkì àmì àwọn ọmọ èèyàn náà sì mà a sì kà wọ́n áyà àtàwọn ìjọ ìjọ ìjọ tá a rá àwọn ànábì ọlọ́run ọba sí tó jẹ́ pé lójú àwọn ànábì ọlọ́run ọba náà lọ́lọ́run ti hàn wọ́n lé mà tó sì tó sì ṣẹlẹ̀ wípé àwọn ẹni ire inú wọn là eléyìí a máa lapa láàyè ibi tọ́mọ èèyàn bá ń gbé a máa lapa ní ìfẹ̀mí ayé wọn láàyè wọn nílùú wọn lórí lílọ bíbọ̀ wọn nípa jíjẹ mímu gbogbo àwọn àpèjúwe la mú wá ẹgbẹ́ àwọn àpèjúwe tá a mú wá tọ́lọ́run sọ pé mo jẹ́ kọ́dà ó dá àwọn kan lọ́dà tó kọjá àlà wà á kọ́sìn àlà fẹ̀rọ̀nà bíi tìní ọlọ́run ní àwọn ìran ìjọ ti fèrè àwọn náà ọdún tó pọ̀ tí ò tó ń jẹ́nu ẹ̀ sáàjà kó omi ó dá débi pé nǹkan ọ̀gbìn tẹ̀ wá jáde ọlọ́run sọ tàwọn míì ọwọ́ á sọ fún wa kó lè má bàa dàbí tí wọ́n ń pé nínú sọ́tùlà àárọ̀ báyà fifty six ẹ̀ náà ẹ̀ má balẹ̀ jẹ́ o lẹ́yìn ìgbà tó ti dáa lẹ́yìn ìgbà tí àtúnṣe ti bá a yẹn ni pé ẹ má bàjẹ́ pẹ̀lú ẹbọ àtìyapọ̀ ọlọ́run lóníranran ẹ̀ṣẹ̀ àtọ̀nà tó pé sí lẹ́yìn ìgbà tí tàwọ̀hìn ìmọ̀ ọlọ́run ọba lọ́kan tó ti túnṣe àti déédéé pẹ̀lú dọ́gbadọ́gba bẹ́ẹ̀ náà ní ráwọn òjíṣẹ́ ọlọ́run ọba sáyé àwọn kan tọ́lọ̀ tuntun lẹ̀ sí ni ìrìsáàlù rusul wàtàwáhìd wàlẹ́àd ìran àwọn òjíṣẹ́ ipe wa ṣàlàyé tí mo fẹ́ fọmọ ádámà bẹ́ẹ̀ náà ni ríran tó rán wọn pẹ̀lú tawhid àti ìpèpè tí wọ́n pèpè síbi dọ́gbadọ́gba kájínà sábòsí àwọn tó múlẹ̀ dáa nìyẹn ntó bàjẹ́ òun lè dàkejì àwọn nǹkan wọ̀nyí kéèyàn ó gbàgbé báwọn òjíṣẹ́ ọlọ́run jíṣẹ́ kéèyàn ó gbàgbé tọ́lọ́run sọ̀kalẹ̀ kó sì gbàgbé tó pè lẹ́sìn kéèyàn ó kúrò níbi déédéé kó bọ́ síbi ààbò sí táwọn èèyàn náà ń tìka lára ara wa nàka ààbò sí sálábò sí pé kò dáa láì jẹ́ pàǹsì tafsiru àbáǹsì wáàsí iná náà bá ń pè wá sákèésí yìí kọ̀wá sí tó kórìlè ó dé àrùjọ àwọn nǹkan wọ̀nyí lọ. nítorí pé ìyàpọ̀ ọlọ́run a máa lapa burú lára ọkàn gẹ́gẹ́ bí ìgbà téèyàn gbé májèlé jẹ bí ti máa lapa níbi ara ọmọ ádámà bóyá wọn fún èèyàn jẹ àbí èèyàn gbé jẹ fúnra rẹ̀ ẹ̀rí pé a máa lapa ẹ̀ṣẹ̀ a máa lapa nínú ọkàn ọmọ èèyàn jù bẹ́ẹ̀ lọ ìyẹn ni pé a máa bọ̀ pàtẹ́ inú fi jẹ́ pé kò sí yapa ẹnu àbí yapa kan nínú orílẹ̀ ayé àbí aburú kan tó ṣẹlẹ̀ ń bẹ̀ àbí jíyẹ ọlọ́run àbí bínú ọlọ́run tí èsì pé ìyapa ọlọ́run wà ní sábàbí ẹ̀ gẹ́gẹ́ bí àwọn àpèjúwe tá a ti mú wá lọ́sẹ̀ tó kọjá lọ. aka aya suratul ankabut aya fọ́tì tọ́lọ́ sọ wípé gbogbo wọn la fọwọ́ nira gbámú. bìdámbìhì pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọn fàkúlẹ̀n àkọ́dùnà bidambi ọlọ́run la wọn pọ̀lú ọwọ́ torí ẹ̀ṣẹ̀ wọn ọwọ́ ń sọ̀rọ̀ gbígbámú náà ní wẹ́lẹ́wẹ́lẹ́ ó ní fàmínú mọ́nà àrùpàdánà alẹ́ ìrí ha mọ́nà alẹ́ ìhà ha ẹni tá a rọ òkúta omi òjò. tó sì já wọn ó nínú wọn ẹni tá wà nínú mọ́nà àkọ́tàtù sọ̀yà ẹni tí àwọn mọ̀lẹ́ta sì jágbe mọ́ tọkàn wọn sì bọ́ sínú àkòrùkẹ́ wọn nínú okùn wọn náà tí gbogbo wọn sì dòfú láì nìkan ó ń bẹ nínú wọn wà nínú bí ẹni ó wọlé sẹ́yìn náà ò ní torí pé ìtàn tó gbajúmọ̀ ni tí ò pamọ́ sẹ́ni tó ti sọ̀lá abọ́gbà Islam abẹ́gbà Islam ta ló ṣe bẹ́ẹ̀ gbogbo wọn tẹ́ bá bí wọ́n léèrè wọn sọ̀kọ́ lọ́ọ̀ náà ni ta ló ṣe bẹ́ẹ̀ fún Ọlọ́run ni kì í sọ abaláwo kan ládùúgbò wọn. wà nínú mọ́nà àgọ́rọ́kínná Ọlọ́run lẹ́yìn tá a tẹ̀rí gbẹ nínú wọn ẹ̀yin náà sì mọ̀ láì sí ìgbésí rà pé àwọn báyìí ni. وما كان الله ليظلمهم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم dára o ọlọ́ọ̀bà wa kìí ṣe kà kìí sọba lábòsí wà máa ń rọ̀bùkà bí ọ̀làmì lílẹ̀ àbíyí ọlọ́ọ̀bà wa kìí sọba lábòsí ọlọ́ọ̀hún sàbòsí wọn wà láti kánú wọn fún sàhún yàgùdìmún àwọn ni wọ́n sàbòsí àwọn ni wọ́n ṣe àbòsí ẹ̀ṣẹ̀ tá a wá wí yìí ó máa wọn lọ bó tilẹ̀ kó jẹ́ pé kékeré àti ńlá rẹ̀ wọ́n fẹ́ ká jìnà sí ṣùgbọ́n owó jura wọn lọ o ìjìyà rẹ̀ àti ìbínú rẹ̀ lọ́dọ̀ ọlọ́run náà ó sì jura wọn lọ ìyẹn ló fà á sí àlìmọ́mù làlámù amakọ́yìm rọ́ìmọ̀wù lọ́ wọ́n sọ lọ́rọ̀ wọn wọ́n ní ojú mẹ́rin la lè fi wò ó tí ò bá jẹ́ kan yóò jẹ́ kejì nínú mẹ́rẹ̀ẹ̀rin nílànà táwọn èèyàn gbà sẹ́lọ̀n ọ̀kan nínú ẹ̀ òun ni kéèyàn ó ṣàfihàn irú ìròyìn ọlọ́run ara ẹ̀ yàtà á sọ mẹ́la yàtò láwù ní sífàtì rògbòbíyà ìròyìn tó jẹ́ tọ́lọ́run nìkan kàlẹ́ àgọ́mọ̀tò wàlẹ̀ kìbìrìyà bíi mọ́tòmọ́tò àti lẹ́yìn òun bíi fìyà ọ̀nà ní lórí ilẹ̀ gíga àti títóbi tọ́mọ èèyàn fi sì sọ́dọ̀ ara wọn àti ìmú ẹ̀dá ọlọ́run sìn ìmú wọn lẹ́rú lẹ́yìn ìgbà tá a bá ti dẹ́rú fọ́lọ́run àti dẹ́rú fẹ́lòmíì mọ́ láyé ní ti ìmúnisìn àwọn ẹrú láyé àwọn ẹni ọlọ́run wọn èyí mú wọn sìn o. yàtọ̀ sí bẹ́ẹ̀ nù tó gbẹ̀yìn ò gbọ́dọ̀ sin ẹlòmíì ẹni tí wọ́n bá sìn yóò kábàámọ̀ ọjọ́ gbẹ̀rẹ̀ kíámà àwọn ẹrú wọ́n jẹ́ ẹrú ló kọ wípé wọ́n ja àwọn ẹni ọlọ́run lógun wọ́n sì kápítọ̀ wọn síbi tí èsì ààyè wọn tó sọ wọ́n dẹrú nù ṣùgbọ́n ní ti ìbáàdà ọlọ́run ni wọ́n sìn ọlọ́run ni wọ́n sìn torí pé ó àgọ́dọ̀ fi kàn wọ́n. ẹrú nígbà náà ó yàtọ̀ sí ẹrú tí wọ́n mú láyé nísìnyí ó yàtọ̀ sí tí wọ́n fojú èèyàn rí wọ́n lè mú ẹrú kí wọ́n gé létí wọ́n lè mú ọmọ èèyàn torí kó sẹ̀ sí wọn kí wọ́n gé láhán wọ́n lè mú ọmọ èèyàn kí wọ́n gé sípasípa yọ wọ́n á ní kí bá wọ láwọn lè fi ṣe kódà òkú tí wọ́n bá pa nínú ojú ogun ní wọ́n á gbójú ẹ̀gbọ́n ẹ̀sìn ọlọ́wọ́n bá ní wọn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fún kátó ọ̀sán pálá yìí ẹni tó bá ṣe bẹ́ẹ̀ yóò tún padà jẹ̀bi ọlọ́run àfi tó bá jẹ́ pé nǹkan ìjà ló gé létí ṣùgbọ́n ó ti kú ọ̀rẹ́dì ẹ wá gé létí ẹ ẹ wá yọ mú ẹ onípa àwọn ọ̀daràn ìjọ gbẹdọ̀ kí àná lẹ́kùn tó ti kú fúnra rẹ̀ wọ́n ń ṣàlàyé bẹ́ẹ̀ lónìí torí kó tẹ̀sí wọn. èèyàn gbọ́dọ̀ tún jẹ́rú fẹ́ lómi ìmọ̀ lẹ́yìn ọlọ́run nípa àtijọ́sìn irú eléyìí tí ń tún bẹ lábẹ́ rẹ̀ òun ni kéèyàn sọ nípa ọlọ́run bila ilmi kéèyàn sọ tí ó mọ̀ nípa ọlọ́run kéèyàn sàfìsì kó dáadáa parọ́ mọ́ ọlọ́run ọlọ́run ló mọ iye ayé àdínà alukurani kẹrin tọ́lọ́run fi rinlẹ̀ pé àwọn tí wọ́n dáadáa parọ́ mọ́ mi kò ní dápa ẹlòmíì ọmọ sọ̀rọ̀ ara rẹ̀ yóò wí torí pé ó fẹ́ kọ́rọ̀ yẹn lórí láàrin àwọn èèyàn ó sì a ọlọ́ọ̀bá ti wí ò sọlọ́lọ́ ọ̀tàrà àlùfọ́là tó bá jẹ́ni tó kéwú tó bá jẹ́ni tó mọ̀ nípa ọ̀rọ̀ ànábì sọlọ́lọ́ ọ̀tàrà àlùfọ́là ẹ̀rù bá bà á torí pé ànábì sọlọ́lọ́ ọ̀tàrà àlùfọ́là sọ wípé ẹnì ìwù tó bá mọ̀ọ́mọ̀ sọ sí mi ò sọ kó mọ́ra àti dé sáyè tọ́lọ́ ń parẹ́ sì kalẹ̀ fún nínú náà kéèyàn sì gbọ́ àdéhùn kó sì mọ̀ sọ pé ànábì wí tánàbí ò sì wí torí kó fẹ́ sọ̀rọ̀ dídùn àìwá mẹyẹ ẹ̀ láyé lónìí nínú tó borí ilẹ̀ jẹ́ nìyẹn o torí pé bẹ́ẹ̀ ti ń ti ń sọ̀rọ̀ yìí ó sẹ́ni kan ni ó sẹ́ni méjì ni ó sọgọ́rùn kan ni ẹnì kọ̀ọ̀kan lẹ́ni tí ń retí pé kó sọ̀rọ̀ kó sì gbọ́ nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ọlọ́mọdé asọ̀rọ̀ dáná o láyé àtọ́lọ́dì fi ẹnì kan péré tọ́ba sì là látẹnu ẹni tí ń sọ̀rọ̀ onítọ̀hún náà là pẹ̀lú ẹ̀ ó tó jẹ́ pé kẹ́ ẹ tó lè rí kákò lọ́pọlọ ẹlòmíì torí kó gbọ́ lẹ́nu lágbájá oríṣiríṣi gbẹdọ̀ àlìkìyàmà ànígbà tí lágbájá ti sọ yẹ kò sí nǹkan mi tẹ́lẹ̀ mi sọ mọ́ a sì máa rí bẹ́ẹ̀ gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ fi máa sọ̀rọ̀ wàláhìlẹ̀ àbí ni obìnrin àdàkọ̀ ọ̀rọ̀ máa nàbí ẹni yòówù tó bá jẹ́ ọ̀kan nínú àwọn tó gbèrú tó gbé tó ṣe alágbàtẹrù irú ẹ̀sẹ̀ báyìí tó gbé kárí tọkùnrin náà sọ Allah subhanahu fi rògbòbí yàtì òun náà ti sọ pé kò sí tọ́lọ̀ ń ṣe tóun lè ṣe nìyẹn o ijó túmọ̀ sínú ó sì ti sọ ọlọ́run ó ti sọ ara rẹ̀ bí akẹgbẹ́ ọlọ́run wọn eléyìí nínú ẹsẹ̀ láyà ń fáwọn máa amẹ́lì. iṣẹ́ kan tọ́mọ yẹn ó tún ṣe tí ó mú jèrè lọ́dọ̀ ọlọ́run kò sí. nínú ẹ̀ nìkan yóò sọ pé òun lòún darí àlámọ̀rẹ́ ọmọ ìgbésí ayé àwọn èèyàn àtẹ̀dìbíìrù àtẹ̀dìbíìrù báyé yìí ó sì rí kó sọ pé ọwọ́ ń lọ́wọ́ nínú rùrùbíyà ọlọ́run nínú ròyìn ọlọ́run nínú sẹ́tọ́lọ́ ọba ń ṣe tí tẹ́lómi ò sì lè bá dé tẹ́lómi ò ní pé kankan bẹ̀ tọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní ẹ̀sẹ̀ tó jẹ́ ti ṣètọ́n òun ni kéèyàn ó ara jọ èsù ìyẹn náà pọ̀ nínú ìṣesí ẹlẹ́sẹ̀ tí ń ba orí jẹ́ nínú ẹ̀ ní alihafad kéta ẹni ó bá ní lọ́kàn kó má rò wípé àrùn ara ti ń bẹ lára òun nìkan táwọn dókítà fòun lọ́kàn balẹ̀ kóun máa dúpẹ́ pé àlàáfíà ti ń dé torí bp yẹn ò ga mọ́ torí ìtọ̀ ti clear torí pé ẹ̀jẹ̀ náà ti ó ti mọ́ hasadu sì ń bẹ lára gbogbo tí wọ́n ń sọ yẹn ò tó hasad kò tó kéèyàn máa bínú sẹ́yìn tọ́lọ̀ ń tẹ̀lé rẹ̀ kò tó kọ́ ọmọ fẹ́ kí tẹ̀lé kan bàjẹ́ tiẹ̀ ò bá àmọ́ da kí tiẹ̀ náà bá ti bàjẹ́ wàhálà gbogbo táwọn dókítà ń fihàn lọ́kàn balẹ̀ sí nínú àlàáfíà ara aburú ẹ̀ ò tó hasan bẹ́ẹ̀ náà ni kò tó àlìbágì kéèyàn ó di tẹ̀mọ́ọ̀yàn tó tó pàǹpá mọ́ ẹnìkan lórí lọ́nà àìtọ́ torí oore tọ́lọ́wọ́n bá ṣe fún un bẹ́ẹ̀ náà ni kò tó àlìbíṣù èrú èrú níbi gbogbo nǹkan kéèyàn ó má kéèyàn ó kí nǹkan ó má kéèyàn ó má kó má lọ straight. kó máa ṣe arúmọjẹ onáńpẹ ọjà ní ń tà ni ọ̀rọ̀ ní ń ni ìbò là ń dì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ wàlìgílù wàlìkìdá wàlìmọ́kìrù wàlẹ̀ amúrù bí màá sì là nínú ẹ̀ ní kéèyàn darí àwọn èèyàn síbi ọlọ́run ẹnìkan tí ó bá tún pèpè síbẹ̀ wípé kò sí tó burú mbẹ́ tó sì ń ṣe lọ́sọ̀ọ́ wà náà yàn tó àti là tó sì ń kọ̀ fáwọn èèyàn tí sì ń gbì kórìíra ẹ̀sìn ọlọ́run sáwọn èèyàn lọ́kàn ó ti fẹ́ ó sì àwọn tó ti fẹ́ ọlọ́run ròyìn àwọn èèyàn kí wọ́n pé sí méjì nínú àyà kan sọ́tò bóyá àyà two hundred and twenty ni sọ́tò bá pa. ọ̀làyàkà ìrún náà ìlànà ọlọ́run sọ̀rọ̀ wọn tán ó láwọn tí ń pèpè lọ síbi táwọn ti dáwà lọ síbi iná nìyẹn wàlláhu yad'u ila al-jannati wal maghfirati bi idni ṣùgbọ́n Allah yad'u ila al-janna àlùjánná lọ́lọ́run ti dáwà sí wàmọ̀fúrọ́tì àti bẹ́ẹ̀ yóò tẹ̀rọ àforíjì iná lọ́wọ́ bá ń pè wá sí gbogbo ohun tó lọ́n ṣe lẹ́sìn ó ń pè wá síbi ká lè wọ àlìjánà ká tẹ̀rọ àforíjì tó pẹ́ ẹlẹ́sẹ̀ ni wá kò sẹ́nìkan ní wa tí èsì ẹlẹ́sẹ̀ wọ̀ sẹ́nu àbádìsì ló gbé jáde ọ̀rọ̀ ọlọ́ọ̀bà náà sì gbé jáde alukuran gbé jáde asẹ́lọ̀ jura wa lọ ni a sì pa a sì ṣàfihàn ẹ̀sẹ̀ jura wa lọ níjọ́ àwọn ọmọ ádámọ̀ nìyẹn ìyẹn ni ló fi jẹ́ pé àmẹ́nu bá ń tó jẹ́ solution kátó mẹ́nu omi kútu bá wa tò ní. níjọ àbí àdámọ̀ táwọn mọ̀láìkà ni pé láyé àtúnà lọ́n àmọ́ àmọ́rọ̀ hún wáyà pàálù náà má yùn mọ̀rún tí bọ́lá ọ̀dọ́ sọ bẹ́ẹ̀ ó ní wọn ìyapa ọlọ́run rárá o kódà ìta bá pa wọn náà tẹ̀wọ́n máa ń ṣe bó ti sọ fún àwọn mọ̀láìkà nìyẹn lábí yàtọ̀ síra wa. nínú ìsẹ̀mí gan atúnyàtọ̀ síra wa pẹ̀lú ètò ọlọ́run ọba subhanahu wa ta'ala. irú ọ̀nà ìgbésẹ̀lọ́run lọ́nà yìí bákan náà òun ló tẹ̀lé sálá kọ̀kọ́ ṣùgbọ́n aburú ẹ̀ kò tó kọ́kọ́ aburú rẹ̀ kò tó kọ́kọ́ tó jẹ́ tẹ̀bọ tó jẹ́ ìbọ̀ ọlọ́run pẹ̀lú òròyìn ọlọ́run tó donobo le ni wọ́n gbọ́dọ̀ wọ́sáàpì bímọ òun lè ṣe ìgbọ́ta lè sẹ́nìkan ìbínú lódì lódì àti dídẹ̀jẹ̀ sílẹ̀ àti títẹ àwọn tó lẹ títẹ wọn rẹ mọ́lẹ̀ pé ta ni ó béèrè ta ni wọ́n ní ta ni wọ́n mọ̀ ẹran ti pé wọ́n mọ lọ́hùn ẹran ti pé wọ́n lọ́ lọ́hùn kò léèyàn tá a bá rántí pé ó lọ́ lọ́hùn ó ti tó mélòó wa ló mọ̀ yàn. mélòó wa ló fi mọ̀ yàn lóòótọ́ ṣùgbọ́n ẹ sẹ́ àwọn alẹ́lẹ́dà nítorí ká máa ronú yẹn ọgbọ́n tó bá ní kankan kan àbí nípò àbí lọ́lá àbí lóye àbí láṣẹ kò gbọdọ̀ bẹ́ láwọn lórí kó sì gùn lọ gàrà kò sígbà kankan táwọn onítọ̀hún onígbẹ̀tọ̀ wọn ó lè jẹ́jọ́ gbẹdọ̀ ẹ̀tọ́ wọn padà fọ́dọ̀ wọn. eléyìí náà ti tó lóore nígbà tó bẹ́ẹ̀ bá padà aburú ní oúnjẹ sẹ́yìn tó pẹ̀lẹ́ lágbára yóò bá rẹ̀ lọ́lọ́ nígbàgbọ́n kíá yóò bá rẹ̀ lọ́lẹ̀ nígbà náà sálágbára tán tọ́lẹ̀ tí wọ́n pè lọ́lẹ̀ bá ń gbàgbára padà. ìran kẹrin nínú ìyàpọ̀ ọlọ́run òun ni èyí tí ó jọ mọ́ ẹ̀ṣẹ̀ tó jọ mọ́ ìwà ẹranko gẹ́gẹ́ bí aṣárahu wàlhẹ́rùsù gẹ́gẹ́ bí ojú kòkòrò ní gbogbo ọ̀nà tẹ̀mí àbí tara nínú ẹ̀ ni olè àti jíjẹ dúkìá ọmọ òrukàn àtàhùn àti mímọ́ gbọ̀n kiri pẹ̀lú àìyáyọ̀ ọkàn nípa ọlọ́run nípa ètò ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí náà ó fọ́nká ó fọ́nkálé láàrin ọmọ ádámà nítorí pé lẹ́hájúsì im anizunubi sàbíyà tùwàlìkíyà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìta àkọsíwájú yẹn onípa ẹlòmíì ọ̀ká kò kan tó bìrẹ̀ èèyàn jẹ ọ̀nà wọn bàrà ẹ̀ níbi ẹ̀sẹ̀ míì kò ní kan ọ̀lá kan tó fi gbáyàn lójú. kò sì ní ọ̀nà kan tó tẹ̀ fẹ́ ṣèrú ọ̀nà kan gbòógì tó lè gbígbà ṣèrú yóò yára rí wípé ibi tágbára òun ká òun náà ń tẹ́lọ̀ ọba ń bẹ̀. ànábì sallallahu alaihi wasallam ó wá léwà jùlọ sí gbogbo nǹkan tá a wí pátápátá ó sì pè wá sákèésí pé ìdí náà ọlọ́run bá ń bẹ́ ń bẹ̀ ọ́ nínú àwọn ọ̀rọ̀ tó fi pè wá sákèésí ó ní ẹjẹ́ ń sọ fún yín èyí tó ga jù nínú àwọn ẹ̀ṣẹ̀ tó jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá tó jẹ́ ìyá ẹ̀ṣẹ̀ wọn là fẹ́ gbọ́ ìwọ ojúṣe ọlọ́run ó ní alákọ̀ọ́kọ́ rẹ̀ òun ni kéèyàn ó pa nǹkan pọ̀ mọ́ ọlọ́run kéèyàn ó jẹ́lẹ́bọ ẹlẹ́ẹ̀kejì ni kéèyàn ó ṣẹ̀ ìyá kó baba bàbá lọ́nà àìtọ́ ẹlẹ́ẹ̀kẹta ni ẹ̀rí èké nínú wa kan wọn lára bí wọn ń tẹnu èké èké òyìn ò tó ó ní ó sì tẹnu débi pé. abẹ́ ẹ sọ pé àbójútì ọlọ́run ní dákẹ́ mọ́ ni ọmọ èèyàn ò sì ká fún mi tó fọ́nkádé ìtọ́jú èèyàn tó wọ́n ti sọ sábà wá gbà mú pé ọya ẹ púrúfẹ̀ àmì àbáwọn ti gbọ́ náà nìyẹn ọ̀rọ̀ tó ti dín rinlẹ̀ ọ̀rọ̀ tí ayé ti dàrú sí sílù ti bẹ́ẹ̀ tú sí lọ́ba sọ pé abẹ́ ẹ ti gbọ́ náà nù lọ́ba parí la hawla wala quwwata illa billah nínú àdìsí míì ọwọ́ ayé látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wa sallam wípé ya jìnnà sí nǹkan méje kò sí nǹkan kan tí ó ṣe ju pé yóò pààyàn run lọ ọlọ́mọdé ká parun àkọ́kọ́ rẹ̀ ńgbà tí wọn ti sọ bẹ́ẹ̀ wọn ní kí làwọn nǹkan náà òbí tí ọlọ́run yóò sọ tẹ́lẹ̀ náà ṣùgbọ́n wọn sára máa ń tètè béèrè sọ ó láwọn máa ń béèrè lọ́dọ̀ a máa béèrè pé kí fọ́sọ̀lù bó ti ń sọ ọ́ tán báyìí ẹni tí ó sọ fún wọn tẹ́lẹ̀ kò tí ì sọ wọn ya béèrè pé kí làwọn kan náà wò ti ti ọlọ́run ọlọ́lá kọ̀ọ̀kọ́ àlìṣirákò bìlà ẹbọ náà ni bí ìtẹ̀ kan ẹlẹ́ẹ̀kejì ni idán àtàtì tóun náà ewu ní òfò káríwo táǹkà yìí náà káwọn èèyàn máa lọlé alásàtì kẹ́ máa lọlé àwọn òpìdán eléyìí tó jẹ́ pé ìdájọ́ wọn pé pa ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́sọ̀tún pípa tí wọ́n pa torí àwọn náà ti pààyàn púpọ̀ wọ́n sì ti pẹ́ lómi lápá ayé wọ́n ń ṣe wọ́n ń ṣe wọ́n ń ṣe wọ́n ń ṣe ìtọ́lọ́run bá fẹ́ kó rí bẹ́ẹ̀ torí bí àwọn olè kọ̀ lọ́dọ̀ ọlọ́run yóò sì máa rí bẹ́ẹ̀ àmọ́ kò lè rí bẹ́ẹ̀ láìsí kó lọ pẹ̀lú mọ́ ọlọ́run wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ títí dòní olórin tá à ń sọ yìí kódà wọ́n ń lékún sí ni ẹlẹ́ẹ̀kẹta ni kéèyàn pa ẹ̀mí kan tọ́lọ́run ọba ṣe léèwọ̀ àfi pẹ̀lú ẹ̀kọ́ ìlànà tọlọ́hún lálẹ́ fi pààyàn kódà ìlànà míì tí ò tó tọlọ́hún tí ò jẹ́ tọlọ́hún wọ́n fi ń pààyàn níjọba àtayé ẹlòmíì bẹ̀ tán dájọ́ kú fún tẹ́ bá wọ̀ nínú ìlànà ṣẹ̀ríà ó lè mọ́tò síkú ẹlòmíì sì ń bẹ tí ó sẹ̀ gan kí wọ́n lọ pa wọn kàn ní gbé síta pa àpalágbájá tí wọ́n sì lọ yọ pa kí ló fà ó ń gbó wọn lẹ́nu kí ni fà wọ́n rí i pé kò ti tà wọn mọ́ omi wà tí wọ́n pa tí wọ́n gbé sáyé pé tọ̀ wọ́n ti dájọ́ kú fún lágbájá o tún jẹ́ pé tí wọ́n bá gbé ìyàwó lóṣèlú Islam kò tán sí kú. torí pé ẹ̀sìn tó dáàbò bẹ̀mí jù ò ní Islam kò sí lànà míì tó dáàbò bo ẹ̀mí jù ṣùgbọ́n téèyàn bá ti ṣèjọba Islam ẹ̀mí ó ṣòfò ń bẹ kò sọgbọ́n ẹ̀ ẹ̀mí ó ṣòfò púpọ̀ oríṣiríṣi abẹ́ nǹkan kan àwọn yóò mọ̀ gbọ́ sí oníyàn lásọ lẹ́ẹ̀kan ẹlòmíì fẹ́ kẹ́nìkan kú ọjà tẹ òyà tẹnìkan yá yóò sì lọlé yóò lọlé alásàtì wà ní irú èwo lọ fẹ́ torí gbogbo ẹ̀ ń bẹ lọ́dọ̀ wọn wọn wà á máa ṣẹ̀ṣà wọ́n sì kún ayé dòní wọ́n bẹ náà ń bẹ nínú wọn ẹni tó jáfe èsù tí èsù ọmọlẹ́yìn ànábì sọlọ́lọ́ fọlá ṣùgbọ́n àwòrán bẹ́ẹ̀ la rí. wọ́n bẹ nínú wọn ẹni tó fà ayé lẹ̀ táwọn èèyàn ti mọ̀ lálábúrú táwọn èèyàn ti jubilé pé ti kúrò láyé torí wọ́n ní kà ní ó ti gbajúmọ̀ pẹ̀lú kà wọn sọ̀rọ̀ ẹnìkan lójú kan ó tó bí ọ̀nà kan wá sọ pé ẹ ṣe sùúrù pẹ̀lú ẹ̀ o torí yìí máa bínú pọ̀ o tún kan wọ́n ní ẹ ṣe sùúrù o yìí máa bínú pọ̀ o wọn tún kan ẹ ṣe sùúrù pẹ̀lú ẹ̀ a máa bínú o. àwọn èèyàn tí ń sọ bẹ́ẹ̀ ò sì ṣe mítìn ó dà ká máa kíyèsí ara wa o tá a bá tá lébù kan bá ń bẹ lára wa tá a bá ń fura àmọ́ káyọ̀tì wa máa wá bọ́lá ó ṣe máa wá kó ń bẹ̀ tó bá ṣe pé dáadáa náà ni ká máa wá bá ṣe lékún láti di nǹkan náà sin ọlọ́run bẹ́ẹ̀ náà làwọn yẹn máa ń gbajúmọ̀ pé ìkà ni wọ́n tí ó sì kárí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àwọn yẹn máa ń gbajúmọ̀ pé ọlọ́rẹ ni wọ́n aláàánú ni wọn ẹ lọ bá wọn kódà bẹ́ẹ̀ ní ráàánú jọ náà torí ti gbajúmọ̀ ló ti ẹ̀ nìyẹn ṣé bọ́ máa yìí kan náà ni. nínú àwọn nǹkan méje náà tó jẹ́ lẹ́ẹ̀kẹrin òun ni kéèyàn ó jẹ ọwọ́ ọmọ òrukàn à ń sọ àwọn nǹkan wọ̀nyí torí pé nínú ìyapa ọlọ́run ló wà tí ń jẹ́ ilẹ̀ ó bàjẹ́ ọlọ́sùn sọ̀kalẹ̀ ọmọ òrukàn káyé rẹpẹtẹ ọ̀dọ̀ wa ń bì lẹ́nu tó jẹ́ pé bàbá gan-an ó kàn jẹ́ pé kò sí bàbá òrukàn ni bàbá gan-an ò ní nǹkan kan lẹ́sẹ̀ àgbọ̀ pé ọmọ òrukàn àmọ́ láwọn ìlú mi látàlá ayé ọmọ òrukàn ní dúkìá tó pọ̀ wàláhì ọmọ òrukàn ní mílíọ̀nù ẹni tí ò tí bàlágà sí bàbá rẹ̀ sí bàbá rẹ̀ sí láyé mọ́ ìyá rẹ̀ lè máa bẹ láyé ni wọ́n pè lọ́mọ òrukàn lọ́mọ ádámà bàbá rẹ̀ ò sí láyé mọ́ kò sí bàlágà ó sì ní dúkìá tó pọ̀ kò mọ bí ó ṣe fi ṣòwò kò mọ bí ó ṣe dáàbò bò kò tí ẹ̀ mọ kankan pẹ̀ ọmọ ọdún méjì ọmọ ọdún kan àbí wọ́n ti fẹ́ bí àbọ̀mọ ọdún mẹ́ta ọmọ ọdún márùn-ún méje mẹ́wàá kódà mẹ́ẹ̀ẹ́dógún tó pé tẹ́ ẹ bá ẹ̀ kó tẹ̀ sí nǹkan yẹn wọ́n padà gbà lọ́wọ́ ẹ̀ ni tàbí tó bá jẹ́ pé òun ní bá ń lò torí àìlóye ẹ̀ yóò parun mọ́ lọ́wọ́ ni àwọn èèyàn wá rí gẹ́gẹ́ bí opportunity wọ́n wá sọ ọmọ yẹn dolo sí padà nígbà tó bá di kó gbọ́njú kò sì gbọ́dọ̀ béèrè nǹkan bàbẹ́ ẹ̀ láwùjọ bíi tá a wà yìí náà ń ṣẹlẹ̀ àwọn àfẹ́sù kan wà tán lọ́mọ bá fúnrú ẹ̀ wà ní ẹ̀sìn wọn léṣe ẹ̀sìn wọn léṣe tó tí wọ́n bá lóye tán wọ́n gbọ́ tán àwọn òfò ọmọ kan ọmọ kan tó máa wá dààmú àwọn ìyẹn náà ó sábúrú kan lọ́tọ̀ síbi inú ọlọ́run lè sọ̀kalẹ̀ sí láti sánmà ọ̀kọ̀ọ̀kan àwọn gàdáǹkà yìí nínú rẹ̀ ni ákìlù rìbá mímọ jẹ rìbá òun ẹlẹ́ẹ̀karùn Riba ele ní gbogbo ọ̀nà tó pín sí tó náà tó odidi ẹ̀ṣẹ̀ kan kódà tó jẹ́ pé bẹ́sẹ̀ ṣe tóbi tó káàkiri káàkiri nínú ẹ̀rí níbi rìbá ọlọ́run bá sọ wípé kẹ́ni tí bá ń gba àbẹ̀dí fún yẹn ó múra ogun pẹ̀lú òun ọlọ́run sọ bẹ́ẹ̀ níbi ẹ̀ṣẹ̀ míì tó jẹ́ pé rìbá ìgbìmọ̀ kò tún wá tó ẹbọ. ọlọ́run wa náà wọ́n ti ó wà ní nǹkan táyé ti torí pé ètò ìsúná àjẹ àmú àti gbogbo ètò tó kù nípa ìgbésẹ̀ ọmọ ádámà has been planned by Allah subhanahu wa ta'ala wàláì làásùn kò sí nǹkan kan tó plan ìyẹn ló fi jẹ́ pé ẹmú ẹmú ìṣù kan wá islamically káwá wo ọmọ aráyé fi wò ó pé ọlọ́run bá wa ó sọ wípé ma faratna wa ma faratna fil kitabi min shay kò sí nǹkan kan tá a sàlàyé fún inú síra o. ẹlẹ́ẹ̀kẹfà wàtàwálì yawma zaha tógun bá dé ẹ̀ gbọ́dọ̀ sá lọ àìwá ni àìwógun ni ìyàtọ̀ tó wà ń bẹ nìyẹn pẹ̀lú ìdàlúrú àti fìtínà táwọn èèyàn máa dálẹ̀ àti bínú òdì tí máa pààyàn run tí èèyàn ò sì ní ládá lọ́dọ̀ ọlọ́run pé kò sí ní tó àájà náà ni ayọ̀gì ni ayọ̀bọ̀n ni àsùnlé ni ìbínú òdì tí ó pààyàn ọ̀run téèyàn sì ní jèrè láyé àtàlùkẹ́ àmà ìsìláàmù lòdì sí pápátá àmọ́ tó gun bá dé tó bá jẹ́ tẹ̀sìn ẹ má sà wàtàwálì yawma zaha ẹ bá ka sọ́ọ́tù lànfààlì nínú ìgbà tó Ọlọ́run bá ń sọ̀rọ̀ ogun Ọlọ́run bá sọ̀rọ̀ àwọn tàn án la ó jẹ́ ká mọ̀ pé èèyàn kan séèyàn mẹ́wàá oníkẹ́ máa kojú tí o bá jẹ́ múmi ní òdodo kan téèyàn mẹ́wàá sì kojú rẹ o gbọ́dọ̀ sálógun tó o bá sá ojú ìyá ọlọ́run. gbàtó yá nínú súrà kan náà ọlọ́run ní à ah, mo rí i pé ìnira wà ń bẹ̀ mo wá ń fún yín ọwọ́ mo wá dínkù téèyàn kan sí méjì eléyìí ni ò wá parẹ́ títí láéláé. ìyẹn tí wọ́n bá jẹ́ ọgọ́rùn-ún kan sẹ́yìn jẹ́ fífì ogun yanu tí wọ́n bá jẹ́ gẹ̀rú kan sẹ́yìn ní bismillah kò tó nǹkan tẹ́ fi lè sá ọlọ́run ní wá fàdúkòrò lọ́ha kẹsì rọ wá fàtìbùtù ẹdúró ti sin o wàdúkòrò lọ́ha kẹsì rọ ẹ máa wá rántí ọlọ́run dáadáa torí pé mọ́ni ènìyàn fi jagun ènìyàn fi ṣẹ́gun làálà kún tó fìlẹ̀ hàn ọlọ́run wa parẹ́ síbi fàlà pé tẹ́ ẹ bá ń tẹ́ ẹ bá dúró déédéé dọ́gbadọ́gba pẹ̀lú akin tẹ́ ẹ sì rántí ọlọ́run kí lè túnmọ̀ kí lè lábẹ́ ẹ̀ náà ìbádàtú lọ ìmọ̀ sin la'allakum tuflihun ibẹ̀ ní falahu ni ó ti ṣẹlẹ̀ and that is success àti victory títí jẹ́ falahu nìyẹn láyé àti lálẹ́ kìáná ṣùgbọ́n èèyàn kì í béèrè ogun tó bá jẹ́ pé ogun a máa jà bọ́ọ̀mọ èèyàn ṣe ń béèrè ẹ̀ tó ni a ní gbọ́ nàìjíríà mọ́ tó ráwọn èèyàn máa ka sí jógun ìtànàbí sọ ni pé sallallahu alaihi wasallam ó ní látàtàmánà ó lè kọ́ àdó ẹ mẹ́mọ̀ sọ pé a fẹ́ jagun a fẹ́ jagun a fẹ́ pàdé ọ̀tá a fẹ́ pàdé ọ̀tá a fẹ́ dàrú a fẹ́ dàrú ẹ sọ bẹ́ẹ̀ ẹ má jẹ́ lápánú èrò ọkàn yìí wọ́sálù lọ́wọ́ alẹ́ àáfíà ẹ alẹ́ àáfíà àlàáfíà ni wọ́sálù lọ́wọ́ alẹ́ àáfíà àáfíà ni ọlọ́run alẹ́ àáfíà bó ti yẹ pé àbòsí ń gba ọ̀dọ̀ wọn náà jáde púpọ̀ táwọn náà sọ pé àlàáfíà tí wọ́n ń fi itọ́ dúdú síkùn tí wọ́n fi funfun síta ìsìláàmù gangan ló pèpè lọ síbi pé àlàáfíà ni ẹ máa pèpè ẹ máa pèpè lọ síbẹ̀ àmọ́ fàyídà alákọ̀ ètò mọ̀ ọ̀hún tó bá wá ṣẹlẹ̀ tẹ̀ sá títí títí táwọn adá alẹ̀ fásitì bùtù nígbà yẹn wá dúró sísìn wàlúkúrò lọ́ọ́ àkẹ́kẹ́ rẹ̀ ẹ wá máa rántí ọlọ́run ọba ẹ dúró tọ ọlọ́run ìdíjẹ́ bẹ́ẹ̀ nìyẹn torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ wípé ọmọ yẹn ó kó láyé fàmọ́ ńlá mi yà mútu bí sẹ́fìn ẹni yóò tí wọn bá bẹ́ lórí àbí wọn ò yí bẹ̀ àbí wọn ò júláde òdòdó mẹ́tàdé sọ èrè yìí ọ̀jọ̀gbọ́n kan ló sọ bẹ́ẹ̀ yóò gbọ́ ọ̀nà kan lọ àlìkíámà kò sí èméjì mbẹ̀ yóò gba ọ̀nà míì yóò gba bẹ̀ àlìkíámà tànà wà á tẹ̀lé àsìbáàbù sábàbí bíbọ́ sálùkíámà lọ́yà tọ̀ọ̀tọ̀ falimọ́ ó tó wá hedu àmọ́ sẹ́yìn bá ti bọ́ bọ́ náà ikú kan náà ní jẹ́bẹ̀ ikú kan náà ní jẹ́bẹ̀ lèyìnbọn kan fi wá sọ pé tẹ wá gbogbo ọ̀nà tẹ́yìn ń gbà lọ àlùkìyàmà kò wá sí ètò dàbí ṣàhádà tí a máa sọ pé ẹni ọlọ́run onírọ́lọ́run bá sìn lórí ilẹ̀ tó wá ti lọ dogun lẹ́yìn ìgbà tẹ́ni ọlọ́run bá ti sáfún sáfún sáfún tí wọ́n bẹ lọ́hùn àlàáfíà tí wọ́n ò sì gbà táwọn fẹ́ káyé ó sá ni tó bá wá dàrú tán tẹ́ni ọlọ́run bá wá bá bẹ̀yẹn lọ kíámà tó sì jagun òun ni ọ̀nà tíyẹn gbà kó láyé tó jẹ́ number one tó jọ́nà oríire olùgá ẹ̀ wàláhì súnmọ́bi láìláì láì láì láhù nítorí pé yóò kó láyé tẹ́lẹ̀ apààyàn àtẹ́ńtà parí àkùsẹ́ ẹnìkan bẹ tí ò ní kó láyé yìí òun náà ti ń pààyàn ẹlòmíì ń bẹ tó jẹ́ pé tí òun bá pa tó sì já pààyàn lọ́nà àbòtí níjọ́ tí bá lọ àlìkí àmọ̀ ẹ̀mí ẹ̀ ò ní wàhálà ìbànújẹ́ ló gbé lọ ìkámọ̀ torí yóò sọ kú wò àwọn Yorùbá wọn máa ń sọ wípé àìsíndíẹ gbọ́ pé lágbọ́jà ṣàìsí à wọ́n ní ọmọ ah, ìyanu lẹ́nu ìkà kan ò ṣe wọ́n wọ́n kàn lórí kan wẹ́rẹ́ báyìí ah, orí wẹ́rẹ́ orí téèyàn bá lọ àlùkìámọ̀ haula wala quwwata illa billah wọ́n kàn nínú rà wọ́n fẹ́rẹ́ báyìí inú tó bá lọ àlùkìámọ̀ wà láì sábà bilérè ẹ̀wọ̀n èyí ó sọ pé ó ga inú òun tó sì lọ àlùkìámọ̀ ẹnìkan ò mọ nǹkan tẹ́ ń pè ní sakratul note ìhúnrìnrà àti nira kú àbẹ̀tótọ́kú wò ẹ̀yin lẹ́kàn ó pé àníjẹ̀ta gbogbo bí àárọ̀ àná a sì ń pè wọ́n lórí fóònù ẹbí léèrè pé bò lára ṣe ni ọ́ tó tó bá dé ọ̀gbẹ̀rẹ̀ kí á máa ń gbà tẹ́ láyé èyí sẹ́yìn pè ní orí kan fọwẹ́rẹ́ inú kan ọ̀run ni ìyàrá òtútù ló kàn sọ pé ń pa àrùn tó sì ti bẹ́ẹ̀ lọ anabi sọlọ́lọ́ àṣàlám ó tọ̀ wò tóbi wá sọ jáde táǹkà lónìí sétí ara wa pé iná lè nà ó sì lọ sákàrà á ìnira kú ga anabi ó bọ́lẹ̀ náà anabi kò tó kó láyé sọlọ́lọ́ ọ̀tàrà àṣàlám ọ̀rẹ́ ọlọ́run aṣáájú ayé àtàlùkìyàmù aṣáájú gbogbo ẹ̀dọ́ ọlọ́run láyé àtàlùkìyàmù aṣáájú gbogbo àwọn anabi ọlọ́run ìyẹn náà bàtọ́ mi jẹ́ pé bẹ́ẹ̀ yóò bá kó láyé ọ̀hún kó kó lọ́nà tó tọ́ ẹnìkan lọ jà fáwọn olóṣèlú wọ́n bà fún ẹ yọ ó fi ṣọ́ọ̀bù lẹ̀ kódà díẹ̀ ló kù kí n bá ń tàn lórí bẹ́ẹ̀dì ọ̀sítù torí pé pé ní ṣe dán ọ̀sítù ní ṣe sọ ọ̀sítù lákùrẹ́ ńjọ́ náà lọ́hùn ẹni wà kan tó lásán ìtàn gbé lọ́bẹ̀ wọ́n ní wọ́n sì tẹ̀gbókù ẹ̀kọ́ lórí bẹ́ẹ̀dì tẹ́wò ni wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ lèmi dé wọ́n ní ìfún ẹ ti jáde arákùnrin ẹ lówó kankan tẹ́ dalẹ̀ ó lóun lówó kan ọwọ́ ajúwe ibi tó wó wà ibi tó fowó há wọ́n bẹ̀ lága ẹtí máa ń tàga ni fọ́níṣọ̀ ni máa ń ṣe ọwá bọ́n ti kówó fún un ló bá gbúrò ìjà òṣèlú ló bá bẹ́ẹ̀ lọ bí ìjà tó wá kan kò tí na ná lo ló bá ní owó ń bẹ pé kán lọ mówó wá nọ́ọ̀sì wa ní òun wá ń o sẹ́wọ̀n pé ibi tó dé tó ẹ̀ tó fi jẹ́ pé kì í ṣe tó yẹ sọ fún yàn kódà bẹ́ẹ̀ yóò kú ọmọ sọ pé ẹ ti sùúrù ẹ gbádùn lógo ọlọ́run eléyìí ẹni tó bá jẹ́ nire onígbọ̀ngbà tó ti rí ibi ni ìwọ níṣẹ́ lọ́wọ́ wọ́n tún wá bẹ̀ ọ̀sẹ̀ orówó ó wá lọ bí ìjàgbóró olóhùn kan sọ fún un kàn dìkílà fún ni pé ẹ kú kódà kò ní pẹ́ torí pé ìgbẹ́ ní jáde nínú fún yín yẹn wọ́n ní wọ́n bá sì kú lóòótọ́ wọ́n ẹlòmíì náà lọ síbi ìyá ìjà ẹ̀yàmẹ̀yà ìjà lùtìlù lọ́nà àìtọ́ ìjà àdúgbò sádùgbò ìjà ọ̀rẹ́ sọ̀rẹ́ ìjà bàbá sí bàbá àwọn bàbá méjì ṣọ̀tá ẹ̀yin ọmọ ẹ̀ ẹ̀ ẹ̀ rí pé kẹ́ẹ̀rẹ́ ńlànà sọlọ́n iná ẹ bá tún tẹ̀síwájú lórí ẹ̀ àbí ìjà ẹbí sẹ́bí ìjà ogún sógún ìjà wọn mú jù mí lọ mo rẹ́ nìkan tó jẹ́ pé kódà torí pé ìjà ogún ló fi kúrò nínú Islam ó ní wọn pin dáa ó ní wọn pé dáadọ́ wọn bá sì láwọn mọ́ ibẹ̀ wọ̀láì làánú ẹnu ara ẹ̀ ló fi sọ ṣé ọlọ́run ló wá jẹ̀bi eléyìí sọlọ́run sọ bí wọ́n ṣe pín bàtọ́ máa dáná wàá pín tó ṣẹ lọ́hùn tí wọ́n sábò sí ọlọ́run tó wá ní ọ̀sìn òun ló wá jẹ̀bi ẹ̀ ló bá ní torí eléyìí ló fi ìmọ̀ bóyá padà gbà sílámù wà lọ́wọ́ àlà eléyìí ó jẹ́ àwọn nǹkan ẹlẹ́ẹ̀kejì rẹ̀ òun ni kọ́bífò lè mú sọ̀nà ti lè rán ti lá ti lè mú mi náà ìbàjẹ́ tó lágbára ló náà o ká máa pa àwọn obìnrin lónìí sí náà téèyàn sì lè púrúfẹ̀ bí àpèjúwe ta mọ́ wálẹ̀ kan àwọn èèyàn ó ṣèbàjẹ́ wọn sọ sọ sọ sọ sọ yóò sì kárí nípa èèyàn kan ẹ wá gbé microphone tí wọ́n lẹ́nu lọ́kọ̀ọ̀kan pé ẹ dákun ẹ dìde ọ̀rọ̀ yìí múlẹ̀ wọn ní báwọn èèyàn ti ń wí náà nù àwọn náà gbọ́ ni kódà ọjọ́ àlàwà náà ti gbọ́ so kò wá sẹ́nì kankan tó retí pé òun bá òun wá padà bọ̀ wá bọ́ lọ́hùn tóun sì jèrè tí ó lè fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń nà ka àbùkù sáwọn obìnrin pé oníṣìná nígbà tó ṣe nǹkan tó tó tó sì ná táwọn ṣẹ̀ṣẹ̀ wá darí ní ìsìn wá lọ́mọ sí lọ́hùn kọ́lùbùlù mú fún náà tẹ̀lé gọ̀ọ́fì láti mùmí náà wọ́n ń bẹnu ẹ̀sẹ̀ tó fọ́n kálé tó fọ́n táwọn èèyàn ò sì kà sí nǹkan kan ni wọ́n ti nà karú ẹ̀ sọ́kùnrin wa máa nà karú ẹ̀ sóbìnrin màmá pàápàá jùlọ ó wọ́pọ̀ mi káwọn èèyàn mọ ẹ̀ka sẹ́ irú ẹ̀ sáwọn obìnrin tó sì jẹ́ nǹkan tó burú jù apá kan nìyẹn nínú àwọn ìlànà èyí tó burú bákan náà ó tún wá náà àdí sànẹ́dì sọlọ́lá ọ̀sára ọ̀sọ́lá wọ́n bi léèrè pé ẹ̀ṣẹ̀ wo ló tóbi jù òjúṣe ọlọ́run ó ní kó o wọ́lọ́run kó o bọ́lọ́run orogún wọ́n wà pàlásán tó sì jẹ́ kóun ló dá ọ ó sì wá sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ rẹ̀ ó sọ̀rọ̀ àrẹ́dẹ́gbẹ́ rẹ̀ wàhùwà kọ̀ọ̀lá kọ̀ọ̀kà òun ló sì dá ọ wọ́n tún wá belé rè pé òjútì ọlọ́run èwo tún ló rẹ̀ ó ní òun náà ni kọ́ ọ pa ọmọ rẹ̀ àǹtakùtù làwa ládàkà mọ̀káfàtà àǹyótò àmàmà kọ́ ọ pa ọmọ rẹ̀ torí pé o ò fẹ́ kó bọ́ ọ jẹ sẹ̀mó o ò fẹ́ kó bọ́ ọ jẹ fùfú àtàmàlà àti ráì ìwọ rí wípé àwọn nǹkan yẹn ti wọ́n ọmọ títí ń bọ̀ yìí yóò ná òun náà ó tún máa béèrè fùfú òun náà ó tún máa béèrè owó ráì yóò tún máa béèrè owó skul ẹ wá náà ti ti sọ̀rọ̀ sallallahu ta'ala alaihi wa sallam màkàfàtà ayótó àmà má pé kó má bàa sínú ẹni tó máa bá ọ jẹ lẹ́ni tọ́lọ́run ti dá ní tí ó jẹ tí ó mú fún àtiwọ́ náà torí bọ́ jẹ́ nìkan ibi lè pọ́ táyọ̀ nìkan láì láyà àfọ́mọ́ ẹ àwùjọ wa ní kẹ́ ẹ wò bóyá ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ Yorùbá ló sọ bẹ́ẹ̀ àti pé Nàìjíríà nìyẹn àwọn ìlú táwọn ọmọ kéékèèké táwọn èèyàn bí tí wọ́n sì jọ lówó tí kápítà wọn ju ti bàbá olówó lọ nàìjíríà tí lẹ́fẹ̀ẹ́ sọ́n pa yín tó pé tí wọ́n bá tún ti bí mi wọ́n tún ti ní àkáǹtì tiẹ̀ lọ́tọ̀ ẹ sọ́n pa yín ọ̀gá kan tó kọ́ wa ní ogún pínpín ó wá ń sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ ogún kan ọ̀rọ̀ méjì ló ṣe sọ̀rọ̀ ó ní ń sọ̀rọ̀ ogún ìyá àyá ó wá ń dákọ ìyá tí yóò bá sílẹ̀ láyé ìyá àtìyá òun òní ó bọ́ sípò ẹ̀ ní òjogún ẹ̀ tí yóò sílẹ̀ yìí náà láyé ìyá kẹta òun ní òjogún iye tó yẹ kó jẹ́ ìyá yẹn tí ò bá sí ìyá gangan láyé ẹnìkan wá ní akẹ́bẹ̀ ah, yà ah, is it possible olóhùn ah, tó sọ̀rọ̀ yìí olóhùn ní ìyá márùn njọ náà sorry olóhùn ó ní òun lẹ́nìkan bóun ti ń bá yín sọ̀rọ̀ yìí ó ní ìyá márùn ó ní kí ni ò possible ẹ sì wo wọ́n tètè bímọ ni o ìyá kẹta gan bí ọmọ bí àkọ́bí ẹlòmí àkọ́bí ẹlòmí ni ó rí wọ́n ń bí wọ́n ń bímọ dáadáa àgbẹ̀tọ́ làwọn bọ̀ bá yọ̀dá lókù wọ́n ti tòsí alábà ń bẹ̀rù àwọn tí ń bímọ wọ́n ti tòsí. bóòlù àtẹwà máa sọ pé ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ ó sọ fẹ́ni kan jó ní ọmọ wa ni wà kán bẹ lọ títù àtẹwà ń dààmú lórí pé ah ó mọ̀ tó yẹ báyìí tábì tọ́jú ẹ̀ ó mọ̀ tó yẹ báyìí tábì tọ́jú ẹ̀ múndíà tẹ́ bá lọ́sọ̀ àwọn arábíà yẹn níná rìá ilẹ̀ yọ̀kan ní teaching hospital iye oṣù tó wù kó lù lọ sí kò tó gbádùn ẹ nínà rírà yẹlẹ ọ̀kan péré ká sọ pé náírà yẹ ọ̀kan ẹ nínà gbogbo gbogbo ohun tó sì yẹ kó lò pátá ní ìkan ìlò tọ́jú ni ó lò gbogbo dókítà fẹ́ kó àtẹ́sí ni ó àtẹ́sí gbogbo sábìsì fẹ́ kó gbà ni ó gbà kèé sorílé kèé ṣe bẹ̀yẹ nìkan láyé ó ń bẹ nílùú òyìnbó tún wò ti sin lọ́hùn náà kèé ṣe bẹ̀yẹ nìkan ẹbẹ̀ àwọn tó wà ní abroad náà lè láwọn lóyìnbó káàkiri káàkiri bóòlù ẹ̀sìn wá fi nàìjíríà nìkan jọ́ọ̀jì gbogbo ayé ní nàìjíríà ọba rọrùn mẹ́ ẹ lọ lómi ẹ lọ kó tọ́nu ìbọn wọn jìnnà kẹ wo sáfíìsì ibẹ̀ sí ti nàìjíríà ẹ lọ Cameroon bàtà wà ń kẹ́kọ̀ọ́ ọmọ Cameroon tàjọ ń kẹ́kọ̀ọ́ wọ́n ń gbowó láti Cameroon wàláì wọ́n ń gbowó lọ́dọ̀ ìjọba ní Saudi Arabia láti Cameroon láwọn student Cameroon bíi. eléyẹn ilé arábìwá sọlá nígbà tí èsì ọ ti ọmọ pé pé kọ́ ọmọ má ẹgbẹ̀dọ̀ sọmọ bíbí ẹdílé ọmọ pa ẹyọlé ọmọ kú gbogbo wa àti eléyìí ń lọ lẹ́rẹ̀ àwọn àfẹ́sù àtàwọn ọmọ lẹ́yìn wọn ẹlòmíràn ní ẹtẹ ẹyọlé ọmọ kú pàkọ́tà ni torí òun sọ pé tó tún dé ọlọ́run mọ̀mí tó gbà wá ẹ bá ń yọ pátápátá ẹ bá lòun náà ṣe ń jẹun ó dá ní ìsìnkú ẹni tó bá sì kí ọjọ́ ọ̀bùn ní nàìjíríà ẹ medical doctor sixteen thousand àbí wọn sọ yẹn láàárọ̀ yìí wọn ni wọn yẹn sẹ́ lódì tí bá ti máa ń yẹn sẹ́ lódì káàkiri káàkiri gbogbo àwọn àyè náà nù tọ́ àwọn eléyẹn ọlọ́mọ mẹ́rin bẹnu wọn lápèjúwe ọlọ́mọ márùn-ún bẹnu wọn tí ẹ bá sọ pé má fẹ́yàwó má lọ́kọ nígbà tó ti níṣẹ́ iṣẹ́ wọn ti ní ìyó ọmọ wọn sì ti bí bó wàá nìkan ti sọ ọmọ yẹn ìbéèrè tèmi náà wà béèrè nu torí sẹ́ni ó ti bọ́ yìí nìsín Nigeria nature ṣé kí wọ́n máa dú wọn àbí kọ́ kí wọ́n lẹ̀ ọlọ́run ọlọ́run ọlọ́run kí á fún wọn ẹ̀ẹ́n tẹ́ bá wá sọ ìtẹ́ bá wá sọ ọdún méjèèjì ó dàbí pélé kejì lẹ́fẹ̀ẹ́ mú ẹ̀ nífẹ̀ẹ́ sọ pé kẹ́rẹ́ àlọ́pàá wọn dànù ẹ̀yin náà lẹ́wà àbí ṣe wá sáwọn èèyàn pé ẹ máa bí ma ọlọ́run lolùgbọ̀wọ́ ẹ̀yin àtàwọn tẹ̀ ń bí ọlọ́run sì sọ bẹ́ẹ̀ náà ẹ̀kọ́ àyìn náà ọlọ́run lòun lòun sáré sì kí fún yín àtàwọn ọmọ yín táwa lọ́wọ́ lọ́sọ pé bẹ́ẹ̀ ni nígbà tó tún anabi bí sallallahu ta'ala alaihi wasallam wípé ni inu pari àdìsí yẹn ó ní antasnia bihali jarika ó ní kó bá ìyàwó aládùúgbò yawọ ti zìnà tánàbí wọn sọ pé bi kéèyàn ṣe pẹ̀lú ẹlòmínú rárá ó tún buru yẹn ju lọ ni àti níjìyà bí halila ti jaarika kó o báyàwó aládùúgbò rẹ oníyàrá kejì onílé kejì kó o bá ti zìnà eléyìí tó wá burú jù sallallahu ta'ala alaihi wasallam in ló fa ayàwó sọ̀kalẹ̀ láti jẹ́rìí pé lẹ́yìn walladina la yad'una ma'a Allahi ilahan akhar ọdún láwọn tí wọ́n ṣe tí wọ́n máa sin ọlọ́run tí wọ́n èsì sin nǹkan mi pọ̀ mọ́lọ́ tó lẹ́kọ́ ọlọ́run nìkan ni wọ́n ń sìn wala yaqtuluna an-nafsa allati harrama Allah tí wọ́n èsì pa ẹ̀mí tọ́lọ́run bá ṣe léèwọ̀ illa bil haqqi àti tó bá tọ́ sí pípa wà láàyà zìnà tí wọ́n ti ṣe zìnà. eléyìí ó jẹ́ àwọn àkíyèsí kan gbòógì nínú ọ̀nà tí ilẹ̀ ń gbà bàjẹ́ lẹ́yìn ìgbà tó lọ́nà bá ti tó fi tawhid túnṣe tó túnṣe tó sì fi ṣe àfọ̀mẹ́. bákan náà iṣẹ́ idán èyí táwọn èèyàn mú èṣù mọ́ra nídìí rẹ̀ ìbàjẹ́ kan gẹ́gẹ́ bá a ti sọ nínú àdìs tó kọjá lọ ọlọ́run bá sọ wípé wàlàkínà ṣàfihàn káfárú àwọn èṣù kèfèrí ni wọ́n o yu'allimuna an-nasa sihra àwọn sì sọ àwọn èèyàn dáadáa sàtì tí máa ń bàtà àwọn èèyàn jẹ́ àní ẹ̀yí wọn lórí ẹ̀yà ń wèrè ẹjọ́ wọgbó lọ ẹjọ́ kígbe lójú oorun ẹ pè lápẹ̀ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ sọ láta wọ́n sọ láta ata ń sọ wọ́n pè lápẹ̀ta òun náà kígbe lójú oorun òun náà kúkú sí lọ́n tẹ́lẹ̀ wọ́n ní azikiru ní máa ṣe láàárọ̀ azikiru ní máa ṣe lọ́sàn-án máa ṣe lálẹ́ kò sí kankan sọ̀láàtù ní lé ọ̀ràn yàn márùn lójúmọ́ kò sí àfikàn dákan sí bóun ò sí ní sọ́láta ń wò yá táwọn tí mo sọ yẹn láta ló pọ̀ jù lórí ilẹ̀ àwọn oníṣẹ́ láàbí ló pọ̀ jù lórí ilẹ̀ bẹ́ẹ̀ náà ni ó máa gbọ́ ìpè kípè wọ́n á jẹun lẹ́sẹ̀ wọ́n á là ń gi yóò sì wú látọjú oorun gbàtí òsín lọ́n tẹ́lẹ̀ yóò tún wá lé fún lẹ́bọ inú nínú ìlànà tó ba orí ilẹ̀ jẹ́ ni ẹni tí rẹ̀ ò tí ì wá ṣe tó rẹ́ni tó ṣe olóòtú lọ sábà wọn nìkan ẹgbà wọn wọn láyé ní ẹ̀dá kan jẹ́ kó ń sáfá bẹ́ẹ̀ yín o nǹkan kan ò tí ì ṣe o lòun náà bá tún sọ pé ah, hmm, ayé lè ẹ̀ táyé bá gbámú ẹni tó lọ́n bá gbá mú kọ́ ẹ máa rò yẹn náà ọlọ́run sàmọ́ gbá yàn án mú áyà ìlàkàjáde lónìí wàkúlán àkọ́dúnàmbì dàmbì téèyàn bá lóun ya kọ́ ọlọ́run tọ́lọ́run bá gbọ́ náà mú kọ́ sótó tayé torí pàjẹ́ yẹn yóò fàyè lẹ̀ oṣó yẹn yóò fàyè lẹ̀ babaláwo yẹn yóò fàyè lẹ̀ ẹ̀yin sọ pé yẹ́s yẹ́s náà ni kò sẹ́yìn kankan tó dáwọ́ tó ẹ̀ bọ̀tọ̀ ọlọ́run ọba láyà mọ́tò abàdà hayun ó wà láhàyè lóko yóò òun lọba tí ó máa tẹ̀mí gbére tó gbé kò nípìnlẹ̀ débi tí ó ní parí òun ló wá ń sọ wípé òun náà máa gbàyàn mú pẹ̀lú ìnira pẹ̀lú ìjìyà yìí ọlọ́mọ fara ni wá. èyí tí wọ́n ń dálẹ̀ pẹ̀lú àwọn ìsùsàn jọ layat òun náà máa ń dá oríṣiríṣi aburú lẹ̀ sórí ilẹ̀ o ó sì máa ń dá oríṣiríṣi ìbàjẹ́ lẹ̀ nínú ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn àìsàn téèyàn ò bá sin lọ́wọ́ àìsàn pọ̀ téèyàn bá ń ṣe àwọn ìbàjẹ́ àìsàn pọ̀ èyí tí ọmọ èèyàn mọ̀ dí àdí tí wọn ò mọ̀ dí nínú àkíyèsí tí a fi ra wa sí níjẹ̀jọ ó ní àrùn tí wọ́n ń pariwo ní ìsìn báyìí tó jẹ́ pé níbi tí a sì mọ́ ládàánwò ìfẹ́ ẹ lè gbà pé kápẹ́ ní àrùn ọlọ́run má wà ọlọ́run má sọ níbi inú ẹ̀ jálẹ̀ ó ní pé gbogbo tí máa ń ṣe wá tẹ́lẹ̀ tá a máa kóra wa mọ́ra òun náà náà sọ pé yóò máa ṣèyàn tó bá jẹ́ pé àrùn yẹn ń bẹ lára wọ́n ní èyí ó máa dúró orí fífọ́ òtútù ìgbẹ́ èébì kọ́mọ rẹ̀ yàn láti inú wọ́n wá sọ gbogbo àwọn kan tó jẹ́ pé tó bá ti sẹ́ nìkan kódà á máa lọ sùn sí lọ sísù bó bá ti rẹ nìkan tí ń sùn sí wọn ẹ̀yin náà tún lọ sùn sí wọn wọ́n wá ní tó bá ti wá ṣẹlẹ̀ ní ìsinyìí o ẹ má dá sí wọn mọ́ o sáà tẹ́wọ́ kọ́lé débi náà lọ́nkàn débi pé abọ́tán bá fi jẹun ẹ gbọ́dọ̀ ti jẹun débi pé ẹ gbọ́dọ̀ fara kan wọn débi pé ẹ gbọ́dọ̀ sìnkú wọn. ayé ti ń parẹ́ lọ tíyẹn bá dòótọ́ ayé ti tán kò sì síjọ ọmọ ìyá mọ́. èyí tí wọ́n pè ní solution lágbọn bó ṣe yé àwọn nu solution gangan ẹ sọ pé ṣé medical doctor ló ń sọ̀rọ̀ rárá ẹ̀ ní ti doctor nílànà irú ìtí ẹgbọ́ yé yẹn ṣùgbọ́n ọlọ́run ọba wa ẹlẹ́dàá wa ọba olùtọ́jú wa olùrè wa olùdókítọ̀ wa nílànà tọlọ́run tí ò yé gbogbo ẹtí jẹ́ dókítọ̀ ó ní ọ̀jọ̀gbọ́n kẹsọ wípé èṣù sọ wípé mo kó bọ́mọ èèyàn mo kó báwọn èèyàn ó ní mo kó bá àwọn èèyàn ó ní àhàlàtùbà ní ádámà bí dùnú mo sọ wọ́n dẹ lẹ́sẹ̀ mo fi bà tiwọn jẹ́ wàhálà kú ní bìlá ìlàhà ìlọlọ wàbílísì fà àwọn wá kó parun bóhun àwọn ádámà wá kó parun bóhun pẹ̀lú láìláhà ìlọlọ àti ìmọ̀ wá foríjì ọlọ́run solúsàn tó ga jù nu fún àrùn ẹ̀bólà àti gbogbo ohun tó jọ bẹ́ẹ̀ òun ni kéèyàn ó padà síbi ẹ̀sìn ọlọ́run kí ó sì máa bẹ lọ́hùn torí pé ńgbà tí ọmọ ìyá rẹ bá ṣàìsàn kò sẹ́nìkan tí ó tẹ̀ sọ pé òun fẹ́ gbé lọ sọ títù ká tó wá sọ pé nìkan dúró tì pàápàá jùlọ tí wọ́n bá sọ pé irú àrùn bẹ́ẹ̀ ló ní àbí wọ́n tẹ̀ tí ì sọ pé àwọn tó sọ̀kan láàárọ̀ yìí pé àwọn ò tí ì dìklíà pé Ebola ni àbí kìí ṣe Ebola o ṣùgbọ́n tó àwọn sì ń ṣàyẹ̀wò fọ́mọ yẹn lọ́wọ́ o nílọrin àwọn ò tí ì kéde pé Ebola ni o táwọn èèyàn bá ti wá rí symptoms yẹn aláìsàn yẹn ti di ẹni àpáti ẹ sáà mọ̀jà àdọ́dọ̀ ẹ̀ kíkì rẹ̀ èèwọ̀ ni jíjókòó ti èèwọ̀ bí fífọwọ́ kan là pé ẹ̀dá sára yín ti balẹ̀ tí ń gbóná àbí ògbóná èèwọ̀ la hawla wala quwwata illa billah ẹ wá wo ó tó bá wá jẹ́ kó jáde láyé ńkọ́ àti ẹ̀gbọ́n táwọn tí wọ́n yé wẹ òkú sáà wẹ̀ pé àbá ní sin àbá nà ọparun sí i tàbí fi sí kòtò ẹ jẹ́ káwòye sí dáadáa àbí ká bẹ Ọlọ́run o torí bá àwọn ní ìsìn nígbà tó dábìí rọ́ṣẹ̀ méjì mẹ́ta àbóṣù kan àwọn yóò ti sọ dáwàdà gbogbo ìnira gbogbo líle líle gbogbo àpẹẹrẹ ìbínú Ọlọ́run àwàdà àwọn èèyàn máa bí ṣe nígbà tí wọn ò mọ tún mẹ́ẹ̀ Boko Haram ní ìsìn ti dáwàdà ó ti dẹ̀fẹ̀ ẹ wá oye thousand tó ti bá bẹ̀rẹ̀ lọ́ọ̀lù kíámẹ́ tó ipé kò kàn án tómi ìbá tún dé náà àwàdà làwọn yóò tún sọ dà nípa àìmọ̀ ọlọ́run náà ní gbogbo ẹ̀ ìfi wọn lé sùwínù ó ní mo bà tàwọn èèyàn jẹ́ pẹ̀lú ẹ̀ṣẹ̀ kò fẹ́ sẹ́nìkan tó ráyè bọ́nu wọn tí òjò olùfẹ́ lọ ṣùgbọ́n àwọn ẹni ọlọ́run tọ́lọ́run kó yọ wá pa wọn pẹ̀lú tawhid wọn mọ ọlọ́run lọ́kan wọ́n sì wá ń wá foríjì lọ́sọ́dọ̀ ọlọ́run ọlọ́run dákun foríjì wa foríjì wa ó nígbà tó ń wá rí yẹn lòun á bẹ̀rẹ̀ sí tí wọ́n á fẹ́ ìfẹ́ ẹnu sáàrin wọn fàhúnyù dìníbù náà wà láyà tó bùn wọ́n wá ń ṣe lọ́run òun wá jẹ́ kí wọ́n mọ̀ lẹ́sẹ̀ mọ́ débi kí wọ́n sọ pé ọlọ́run má bínú ẹ̀ṣẹ̀ ń gan wá ń pè lẹ́sìn ìyẹn wá lẹ́sìn àwọn bídíà sẹ́yìn tó ṣe lọ́run tẹ́rù ọlọ́run bà yóò sọ pé ọlọ́run kọ́ ọlọ́run má bínú kódà yóò ṣe náfìlà ṣùgbọ́n nígbà tó jẹ́ pé ti ń ṣe gangan ẹ̀sìn gangan ló ń pè é èso lọ́nà tó wọn àgbàyọ sí wọn nìyẹn torí wọ́n ń tẹ̀ wọ́n ń sáré sọ fọ́lọ́run ọlọ́mọ bínú and that is solution kò sí lábẹ́ òsì lè tó lórí ìdáyé ọlọ́run ní ìsìn máa gbà fún yìnyín sí ní bínú àfi tẹ́ ẹ̀ bá bẹ̀ mí mọ́ pé kí n má bínú ìyẹn sì rinlẹ̀ títí àdúgbò àmọ́ òdìdé títí alẹ́ rí pé tẹ́yìn bá ṣe ọlọ́run tẹ́rù ọlọ́run bá fàtọ́ làrọ̀kà kọ́ ọmọ sọ́ làrọ̀kà tẹ́yìn wà sọ́fàrà wọn ò ní kọ ìtẹ̀yẹ́lẹ̀ fún títí kọ́ ọlọ́run dákun jọ mo ṣàtìsẹ́ ọlọ́mọ mú mi ọlọ́mọ bí mi léèrè èèyàn ń bẹ tálíkà mọ̀ fìdé àyàfi tóòrùn bá yọ mi títí wọ̀ lọ́lá òsùn ní gbarú ẹ̀ mọ́ àbíyàn pọ̀ kakú ó wáyé tẹ̀ntúbá ọlọ́run ní sì máa polú yìí èsù nígbà tí mo wá rí bẹ́ẹ̀ tí mo ti pé wọ́n mà báwọn ń tẹ̀ wọ́n wá ń sọ fọ́lọ́nkọ́lọ́ mọ́ bínú mo bá ṣẹ̀ṣẹ̀ lọ́sọ̀ fún wọn ló bá dàbí ẹ̀sìn lójú wọn wàhùn mi àṣàbò náà ànàhùn mi ò wọ́n wá ń rò pé sẹ́yìn làwọn ṣe wọ́n sì mọ̀ pé sí àdánù ni ọ̀nà tẹ́yìn yìí gbà ṣe dùá wọn ní dùá òní kò sí tó burú bẹ́ẹ̀ ní tẹ́yìn jẹ wọn ní halal kò sí tó burú bẹ́ẹ̀ ọ̀rọ̀ tẹ́yìn gbọ́dọ̀ sọ wọn ní kò sí tó burú bẹ́ẹ̀ àti oríṣiríṣi gbọ́ àwọn ìwà bí wọn ní omi ń wọn sọ pé àwọn àfa àwọn àwọn ṣé wọn wọn ẹ mọ wọrí ẹ ti sáwọn lọ́rùn àwọn ó dìfẹ́ǹdì yín lọ́dọ̀ lọ làwọn èèyàn náà bá gbọ́ àhẹ àbí ọlọ́run bá tó wọn tààrà kọ́ lọ́mọdé àparun kọlọmọdé asọfọlẹ àtàlẹkẹ àmì akólu mọta sùmáhùn wà sàkùlọ tààlà lọlọkùn iná wọlùbọ fún rahim allahumma izza al-islam wal muslimin allahumma izza al-islam wal muslimin allahumma izza al-islam wal muslimin wa adilla shirka wal muslimin.